من هو الله الذي لا الحق الوكيل الطويل المتين صل أفضل الصلاة القابض الباسط الخافي الرافع المعز المذل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa yìí pé a kú dédé àsìkò yìí o a kú jimoh ọlọ́run á jẹ́ ká ṣe púpọ̀ rẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefik fìdíìn lórí one zero one point one power fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ó ti wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí pẹ̀lú Sheikh adọ́tírù sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello òun ni orúkọ tèmi mú kí ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí Sheikh kó tó èèyàn máa bẹ̀rẹ̀ lọ́lọ́kan òjọ̀ kan ìbéèrè tí màá fi ṣíde òun náà ni pé tí èèyàn bá wà tó já sí pé wọ́n kàn ẹnìkan ó wò pé lágbájá ó ṣe nǹkan báyìí tí ó sì ṣe ó bá bẹ̀rẹ̀ sí ní gbé ṣe pé ó sì sọ pé òun ò ṣe nǹkan báyìí ṣùgbọ́n ìpè tí ẹni tí ń fi ń ṣẹ́ ó bà lẹ́rù wọn àtúrí ọlọ́run wà láì ń ṣe nǹkan tó ní mo ṣe yìí tó ti bẹ́ẹ̀ náà wọ́n tún gbé pé náà ni sọ ẹ̀rù wa ń ba pé ah tóun ò ṣe tó tó ń gbóhùn ṣe pé wọ́n ní ṣé irúfẹ́ ìpè bẹ́ẹ̀ ṣó lè mú yàn tó jẹ́ pé àwọn ìpè ńláńlá kọ̀ǹdù náà sì ń gbóhùn ṣe sọ ìbéèrè náà nù bisimilá. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd asalaamu As warahmatulahi wabarakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. dájúdájú òfin ọlọ́run dá lórí pé ká máa sọ ìpèsè nítorí pé pété rí yẹn lábẹ́ òfin ọlọ́run ó wà nínú súnà nàbì sallallahu alayhi wa sallam bí téèyàn bá ṣépè fún yàn ìpè yẹn yóò fẹ́ sáwọnù sánmọ́ wọ́n dínà níwájú rẹ̀ kò ní rọ́nà lọ yóò tún mórí lé ilẹ̀ ló fẹ́ wọnú lẹ lọ wọ́n dínà mà kò ní rọ́nà lọ ẹ̀yìn rẹ̀ ní àwọn adójúkọ ẹni tá a ṣẹ̀ fún tó bá ṣe pọ́ bá lẹ́tọ̀ọ́ sí ìpèyàn ìpèyàn jà lórí ẹ̀ hmm. tó bá kíkọ̀ lẹ́tọ̀ọ́ sí ìpè tá a láṣẹ fún hmm. ìpèyàn padà wá bẹni tó ṣẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀ràn yẹn ló jẹ́ pé ká sọ ìpèsè hmm. ọ̀ràn yẹn ló jẹ́ pé ká sọ ìpèsè nítorí tó bá dẹ́ lójú pípẹ́ ni tó fẹ́ ṣépè fún ó hùwà tó fi lẹ́tọ̀ọ́ sí pé kò sì sí àwáwí kò sí àròyé kan tó lè ṣe tó lè mú má lẹ́tọ̀ọ́ sí ló tó lè ṣépè fún àìwá ṣépè fọwọ́wọ́nú ló dáa jù hmm. nítorí tó bá ṣépè tó bá ní èpè náà sánisá hmm. ó ṣeéṣe kó jẹ́ pé onítàn ó ní àwáwí kan ó láwíjàre kan lọ́dọ̀ ọlọ́ lórí nǹkan tí wọ́n ń wò kó ṣe sí ọyàn pípé òfin ní jà lórí ẹ̀ kó wá jẹ́ pé ìwọ ṣépè lọ́nà tí ò tọ́ pípé ọ̀padà wá jà lórí ẹ̀ torí pé kì í lọ lófo hmm. tí o bá mú ẹni tá a ṣe sí yóò mọ ẹni tó ṣe fún yàn hmm. eléyìí jẹ bó ti ṣe jẹ. pàápàá jùlọ tó máa tún ti fọlọ́n búra fún wa pé nǹkan tí ẹni mo ṣe tẹ́ǹfẹ́ ṣe pé èmi ṣe wàláhì mùsùlùmí nìwọ òfin ọlọ́run dá lórí pé man kana halifan hmm. falyahlif ومن حلف له فليقبل ومن لم يقبل فليس من الله في شيء ẹni tí ó bá búra ọlọ́run nìkan máa fi búra o ẹnikẹ́ni a bá sì fọlọ́run búra fún kó gbà o kó gbọ́ kó gbà ẹni ó bá gbọ́ tí ó sì gbà òun náà já mọ́ kankan wá jọ lọ. jazakumullahu khairan sheikh plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà àtúnjì rere àti zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight. hello. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu o kọ́ yín ìyẹnì bí ìtọ́gbẹ̀mí láti Gabon. láti Gabon kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé láti ọmọ tí àwọn ìgbàgbọ́ bí wọ́n bá ti fún wa bí ìgbàgbọ́ mi kò tí wọ́n fún wa bí fún wa tí àwọn ọmọ ọkùnrin kékeré láì gbàgbọ́ wọ̀ nínú wa kí ìyàwó pé wọ́n bẹ láyé àbí kí ìyàwó pé ti kú báwo ni a máa ṣe bò àwọn ìta máa ṣe nínú ìṣòro àti ìjọba fún ọmọ àti àbúrò nígbàgbọ́ báwo ni wọ́n ṣe àdúrà yìí ṣé àìbọ̀ fún ọmọ àti ìbàdàn mi. ìbéèrè rẹ̀ kejì ni. ẹ lọ́wọ́. ní àpèjì fún ẹ̀mí. ìbéèrè yín alákọ̀ọ́kọ́ ẹ tún ṣe láti bẹ̀rẹ̀ ọwọ́ parí la gbọ́ ìyá ó ti ti wá já ọ̀dà ẹ lè gbìyànjú ẹ̀ padà wò ṣé ah, àmọ́ orí ìbéèrè wọn owó parí rẹ̀ lágbó. ó dàbí ìgbà tó ti kọ́ ń ṣèbéèrè nípa pé tí ọmọ bá kún kékeré pé èmi fẹ́ gbọ́ yẹn nù. tó báwo láti ṣàdúrà fún níbi sọ̀látùl jánásà báwo láti ṣe ṣàdúrà fún. Hmm. so láìsẹk kò wá nínú súnà nàbì sallallahu alaihi wasallam sọrọ hmm. àdúrà báyìí pàtó ńlá máa ṣe fún ọmọ tó bá kú ní kékeré hmm. so ṣùgbọ́n wá nínú àwọn ìgbà wa eléyìí tó ṣe kó fi hàn pé àwọn sàhábà kan irú àdúrà tí wọ́n máa ń ṣe fún àwọn ọmọdé kéékèèké yẹn ní ìgbà tí wọ́n bá kú ní kékeré gẹ́gẹ́ bó ṣe wá nínú musannaf ti abdulrazaq as-san'ani pé allahumma ja'alhu salafan wa faratan liwalidayhi wa shafi'an mujaban yawm al-qiyamah. واجعله في كفالة إبراهيم عليه السلام سيرا وعدوا يوا يكي وما سيفا وما كي كي كي نينو كتو ولا تدعى وسلف الأمة الصالح ألو ألو وعليكم السلام ورحمة الله كيلو كوي أشو يا ẹ ní ló ń sọ̀rọ̀ yìí ẹlẹ́sẹ̀ ti jù ní. gbọ́mọ kàfẹ́ kalamọ́ orí ọlọ́run láyé bàbá tí mo ń sọ̀rọ̀ ìlú gbogbo ìgbà ni mo máa ń ṣètò rẹ̀. ń lọ pé ìbéèrè kan bá wọn lójijì rí. ó hmm. sì dáwọ́ lé lọ́nà tó ṣàyí ara mi ó sì yí ara oko. Hmm. ìgbẹ́jọ́ káwọn náà máa fi gbogbo ìgbà tó tẹ́lẹ̀ ọ̀dà ẹ ṣe òkú wa ló kọ yí o ìyá wọn ti lọ ẹ lọ́rùn hello. hello. naam ó kọ yín. kí lorúkọ yín o àti bí tẹ́tí ń pè. ìyá bóyá tí ẹ bá ti ń pè rédíò tí ẹ fi ń gbọ́ wa lọ́nà tó jìn rere òun ẹ máa bá wa yín lẹ̀ àbí kẹ́ ẹ kọ́kọ́ máa paná hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah ó kọ yín o. yusuf. láti bọ̀. láti ṣe. kí ni ìbéèrè yín ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé owó tí àwọn àwọn pos tí wọ́n ń gba owó lọ́dọ̀ wọn yẹn ẹgbẹ́ yẹn wọ́n fẹ́ gbọ́ wọ́n gba ẹ̀yìn nígbà tí táwọn tàbí ẹ̀yìn wọ́n gba bẹ́ẹ̀ lẹ́nu náírà nígbèrè yẹn tí ìyá àwọn fara mu ní a lè ṣe ẹ̀yìn lè ṣe bísíǹnẹ̀sì rẹ̀ àbí àbí tí ìyẹn bá lọ gbọ́ àyẹ̀sí kẹ́ẹ̀ ti ẹ̀tọ́. ọ̀dà. Yeah ẹ bèrè ju ẹ bèrè bèrè ju ju ẹ náà bá ń gbóyún. wọ́n ti ń bèrè rẹ̀ pé àwọn fíìmù ẹ̀ ti yé nígbà tí báńkì ò bá ti ṣe tálọ̀ gba owó lọ́dọ̀ wọn tó ṣe pé ó da abáfẹ́ gba kí ọ̀sà burú bẹ́ẹ̀ ní àbọ̀ sáfù nǹkan yẹn. a ti gbọ́ yín yé mo rò pé fẹ́ bèrè ìbéèrè mi sí àbí. ọ̀dà. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run àkókò ni pé gbogbo ohun tó bá ti ní í ṣe pẹ̀lú èlé islam ṣe léwọ̀ hmm. ó ṣe léwọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ pé الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس hmm. ọlọ́run ní àwọn ẹni tí ń jẹ wéèlì ìdìde wọn láti inú sàárè wọn lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà kò ní yàtọ̀ sí ìdìde ẹni tí ń sẹ́wìn. ọlọ́run dákun ṣàánú wa. àwọn olùmọ̀ọ́ ṣàlàyé pípé ńgbà wọn bá dìde nù sàárè wọn rìbá tí wọn ti jẹ yóò dẹrù sí wọn kùn ikùn wọn mọ wá dẹrù pẹsẹ yóò máa dẹrù pẹsẹ wọn lọ́nà tó ṣe pé wọn àní lè rìn kún rìn gaara wọn àní lè sáré kún sáré gaara gbogbo òdìdé ìsáré wọn wọn máa rìn ṣubú mm. wọn máa sáré ṣubú ni mm. nítorí rìbá rìbá jama anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith ó ní rìbá sab'una huban. Hmm ó ní ẹsẹ̀ rẹ̀ ó ń lọ bí àádọ́rin eléyìí tó wá kéré jù nínú ẹ̀ anábì ló ṣe déédéé dọ́gba pẹ̀lú péyàn bá ìyá rẹ̀ ló pọ̀ hmm. ọlọ́run dákun ṣàánú wa. torí ẹ̀ tí islam bá sọ pé nǹkan kan da a máa wọ́nà láti dínkù láti dínkù láti dínkù bá a bá lè parí tákọ́tá èsì hmm. pé a máa fẹ́ lójú a máa fẹ́ lójú yóò máa pẹ̀ka yóò máa pẹ̀ka yóò máa pẹ̀ka lọ́nà tó fi agbalẹ̀ tí ó gbòkó tó di pé agbára gbogbo ọ̀ka mọ́ hmm. torí ẹ̀ náà ni ẹni tí máa ń fúnni lówó tí àwa fẹ́ gbà tó ń gba nǹkan kan lórí ẹ̀ tó yẹ pé iye tá a lá gbà kò tó iye ìwé tá a kọ ọ̀pọ̀ ju iye tó fún wa lọ hmm. ẹni tó ń mú nínú rẹ̀ lábẹ́ òfin ọlọ́run wọ́n máa ń pè ní rìbá ni hmm. so rìbá ò dáa èèwọ̀ ni àfi kémi pẹ̀lú rẹ̀ ká wọ́nà láti jáwọ́ ń bẹ̀ hmm. ẹni yòówó sì lè jẹ́ pọ̀ ní fún wa lówó eléyìí kò bá jẹ́ báńkì kò bá jẹ́ ní pos kò bá jẹ́ cooperative kò bá sì jẹ́ àwọn bàbá màmá kan tí wọ́n jókòó sí kọ́nà ibì kan ike hmm. wa yáwó èlé ẹ wá ṣe kìnnì gbogbo ìwọ ni hmm. oníkálukú náà ni ó sì rí inú ìgbésí ayé rẹ̀ hmm. ẹ lè yáwó èlé kẹ́ parí rẹ̀ lálàáfíà ẹ rí i pé bí ọba bú yóò bú lẹ́gbẹ̀ẹ́ bí ọba bú lẹ́gbẹ̀ẹ́ yóò bú kùn so ìyẹn máa ń ṣe láti kàbùkù ni kọ́nà ẹlẹ́dàá kó ṣàánú wa. ẹ lọ́run ìyá ó ti jẹ́ o ẹ lọ́run. hello. yi o. orúkọ mi ni ọlárẹ̀yẹ fìfọlá. ìbéèrè yín. ìbéèrè fẹ́ ìbéèrè fẹ́ béèrè lọ́wọ́ àbá ọlọ́mọ síwájú. ẹ ṣe ìbéèrè ni wọ́n sọ wọ́n ní òru òní ní òru tí gbọ́dọ̀ tí gbọ́dọ̀ gbàdúrà. tí mo jẹ́ <laughs> ọ̀dà àti gbọ́yé ṣe. alhamdulilayi àkọ́kọ́ adúpẹ́ fún wọn pé wọ́n béèrè. so nítorí pé oníkálukú ọmọ wa bó wọn ṣe ní tẹ̀síwájú ni. bẹ́ẹ̀ni. so àkọ́kọ́ kìí sọ̀rọ̀ òní lásán. Hmm. gbogbo òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan. Hmm. gbogbo òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan. Hmm. so títí tí Ramadan ò fi tán. nítorí pé òru kan bẹ nínú mẹ́wàá ti gbẹ̀yìn yìí. eléyìí tó ṣe pé téèyàn bá fi lè ṣe kóńgẹ́ rẹ̀ so òru yẹn lọ́lọ́ máa ń kọ kádàrà tí ó ṣẹlẹ̀ láti òru yẹn dirú rẹ̀ míì ti ń bọ̀ lẹ́ẹ̀mí. so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé anabi wa sallallahu alayhi wa sallam tá a bá ti dé ìdá kẹta ti parí nínú Ramadan gẹ́gẹ́ bá a ṣe wáyé hmm. anabi máa ń ká ibùsùn rẹ̀ lọ gbé pamọ́ hmm. ó máa wá ń gbìyànjú nínú mẹ́wàá ti gbẹ̀yìn yìí hmm. ní irú ìyànjú tí kì gbà. Mm ní ìbẹ̀rẹ̀ àti àárín Ramadan yóò wá jí àwọn ìyàwó àti ọmọ kó ní kálukú náà kó dìde kó múra sọ̀rọ̀ ara rẹ̀ hmm. kó máa pẹ́ lọ́n kó máa bẹ̀ lọ́n. Hmm. so ṣùgbọ́n òru mẹ́wàá yìí lódodo ó ní í ṣe pẹ̀lú pé ọlá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ wà fáwọn mùsùlùmí ni hmm. torí májẹ̀mú tí intense tẹ̀ ń sọ tí ó fi jẹ́ gbígbà lóru yẹn ó ní í ṣe pẹ̀lú Islam so kọ́ lọ́n kọ́ ràn wá lọ. àmín. Naam plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero fifty one sixty four fifty four thirty eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight. hello. aleykum salaam wa kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé aṣọ tó bá ní ìpínlẹ̀ mi lára. yóò hmm. lórí pé àlèwọ́ kí ni a tún lè ṣètò. tọ. ẹlẹ́kejì ni pé ẹni tí ó ń gbàwẹ̀ oṣù ọ̀nàmọ́gbọ̀n báyìí. Hmm. ọ̀sẹ̀ yìí máa ń gbàwẹ̀ àwọn òbí ìfẹ́lẹ́ fẹ́ẹ́ máa tún lọ lọ́hùn sọ́yà sọ́ọ̀dù àbí tàbí sọ́ọ̀dù lè tó. kí ni ilé ní àníyàn yẹn lórí pé ẹ̀yin gbàwẹ̀ yín lọ́wọ́. ẹlẹ́kejì ni ni pé nọ́ọ̀sì tí a bá ti mọ bàbá a bá ti mọ bàbá ta ti gbá nígbà tí yẹn àti ìdílé ara wọn tí ìrìn yẹn ti wà jẹ́ yìí nígbà tí yẹn ti súnmọ́ mọ̀ sí i ọ̀gá ti mọ bàbá ó ti gbó sàárì yẹn sí ọ̀hún. nà ó ti alhamdulilayi nígbà tí a ti mọ̀ pé aṣọ tí wọ́n bá ya àwòrán ẹlẹ́mìí sí lára kò tọ́ka lò kọjá pé ńlá fi ṣe sọ̀lẹ́ wọ́n ní kí wọ́n á la lè lóru aṣọ bẹ́ẹ̀ fún kò sí nǹkan tó burú nínú kẹ́ lóru aṣọ yẹn kẹ́ fi ṣaṣọ bẹ́ẹ̀ dì í ẹ lè fi sasọ pílò gbàtẹ́ ìmọ̀ àwọn aràn lásọ bẹ́ẹ̀dì àtàsọ pílò gbogbo ibi tó jẹ́ ọ̀kan kan ibi tó rí wà nínú àwòrán yẹn máa gé dànù wọ́n gé dànù wọ́n wá sọ pọ̀ wọ́n gé dànù wọ́n wá sọ ètò kù nínú asọ́pọ̀ so tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà ń bẹ. Hmm. kọ́nà tẹ́ bá ti gé agbọn orí dànù tẹ́ wá sọ́pọ̀ ẹ̀yin gan alára lè fi dẹ́wù hmm. nítorí kó ti kó láwòrán abẹ̀mí gbàna tó rábẹ̀mí kàn sí tọ́wà tí ò lórí. Hmm. so ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àwọn máa ń ṣe àwọn sùyàmù míì ṣáájú kí Ramadan ó tó dé ṣé tí irú àwọn ọjọ́ táwọn máa fi ń ṣe sùyàmù míì kí Ramadan ó tó dé náà bá tún dé bíi àwọn ọjọ́ alhamis hmm. àtàwọn ọjọ́ àtìní tí wọ́n bá dé hmm. ṣéyàn lè lánìyàn méjì yíyan sọ pé mo ń ṣe Ramadan àtọjọ́ alhamis mo hmm. ń ṣe Ramadan àtọjọ́ àtìní rárá o sùyàmù Ramadan nínú òfin ṣẹ̀ríà wọ́n pè ní ibadatun mudayyaqah Hmm. ìjọsìn ni tó ṣe pé ọha kò lè gba irú ìjọsìn tá à ń ṣe nínú rẹ yẹn ju ẹyọ kan lọ hmm. yẹn ni pé èèyàn ò lè kẹnu ró oríṣìí méjì lọ́jọ́ kan nínú Ramadan hmm. ó dàgẹ́ bí hajj ni èèyàn lè ṣe hajj méjì papọ̀ lásìkò hajj so yàtọ̀ síbi sọ̀látọ̀ dọ́hùr ẹ̀rí sọ̀látọ̀ dọ́hùr èèyàn lè ṣe rákà mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin rẹpẹtẹ nínú àkókò rẹ̀ kó tó di pé àṣírí dé eléyà à ń pè ní wájibun muwassa'a ṣùgbọ́n àrò Ramadan wọn pè ní wajibun mubayyak ọ̀ràn ẹ̀yàn tó ṣe pé àkókò rẹ̀ fún gádígádí kò lè gbàjú oríṣi kan ẹyọ kan lọ. Hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. Hmm. wọ́n ní tí sáré máa ń bẹ wájú mọ́ṣáláṣí ṣùgbọ́n tó ṣe pé àwọn ti mọ ògiri sí iwájú mọ́ṣáláṣí láàrin mọ́ṣáláṣí àti sáré yẹn hmm. bí kò pé sáré yẹn tàwọn ẹni tí wọ́n múlẹ̀ ti mọ́ṣáláṣí ni ibi tó wù àwọn láti sìnkú wọn sínú so báwo láti ṣe ṣe àmọ́ fẹ́ǹsì ni hmm. tá a bá ti mọ fẹ́ǹsì kò sí tọ́kàn wa hmm. yàtọ̀ sí kọjá pé sàárì yẹn tẹnìkan náà yẹn jàmáà mọ́ṣáláṣí ni hmm. tó bá ti jẹ́ tẹnìkan náà yẹn jàmáà mọ́ṣáláṣí kò tó wípé kẹ́ ẹ fẹ́ǹsì ẹ hu òkú yẹn kú pátápátá ni nítorí pé lásán kọ́ lẹ lọ sí síwájú mọ́ṣáláṣí bóyá torí ìgbàgbọ́ pé afẹ́fẹ́ rere ìgbà ìkẹ́ ìgẹ́ ọlọ́mọ lọ bá ń bẹ̀ rárá a sì yẹn síwájú mọ́ṣáláṣí kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run a sì ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run téèyàn bá jọ̀ dáràn bí wọ́n bá sin sí mọ́kà gan-an ìyá ọ̀wà bá. Hmm. hello. maaleykum salaam wa rahmatulah ọkọ yìí. orúkọ mi ni táyé tàbílà láti pàtó mẹ́ta mi lóde ìgbìmọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. ẹ dákun wọn kí ni ìrìn ẹsẹ tí nínú Islam bí ẹ bá ní yàrá méjì wọ́n bẹ̀rẹ̀ yìí jùlọ ní méjèèjì báwo ni Islam ti dàbọ̀ ní ẹ̀fọ́ ayé pé láti máa jẹun àti láti máa sùn irun sùn lọ́dọ̀ wọn lórí àkọ́kọ́ ní lẹ́tà. ẹlẹ́ẹ̀kejì ká ní pé bóyá obìnrin lébọ̀ ń pè wọ́n wá gbé lọ sí òkúta ẹni tí dókítà tó máa àtẹ́ǹtì ó jẹ́ mọ́tò ìgbọ́dọ̀ wà ní Ramadan ṣé ó lẹ́tọ̀ọ́ láti mú gbẹ̀dì fún obìnrin tó lébọ̀. ọ̀dà aleykum salaam wa rahmatulah. alhamdulilayi n tó bá fi lè ní àwọn méjì ọ̀ràn yẹn lójó lórí rẹ̀ kọ́ máa ṣe dọ́gba láàrin wa oníkálukú nínú wa yóò máa pín ọjọ́ fún wa òní fún ìyáálé ọ̀la fún yàwó òní fún ìyáálé ọ̀la fún yàwó bọ́n ti ṣe máa ṣe nù tó bá ti di pòrùn wọ kò gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ ẹnikẹ́ni yàtọ̀ sí obìnrin tí ó sún ọ̀dọ̀ rẹ̀ hmm. ẹnikẹ́ni kò gbọ́dọ̀ wá dètè láti pè jáde bọ́n lọ́rọ̀ kan tó wọ́n bá sọ yàtọ̀ sí obìnrin tí ó sùn lọ́dọ̀ rẹ̀ hmm. so eléyìí ni òfin ọlọ́run eléyìí tó túmọ̀ sí pé ní ọjọ́ tá a bá wà lọ́dọ̀ ìyáálé ọ̀dọ̀ rẹ̀ náà láti jẹun ọ̀dọ̀ rẹ̀ láti wẹ̀ ọ̀dọ̀ rẹ̀ láti pààrọ̀ aṣọ wa ọ̀dọ̀ rẹ̀ láti sùn bẹ́ẹ̀ náà ni lọ́jọ́ tá a bá wà lọ́dọ̀ ìyàwó òun náà ọ̀dọ̀ rẹ̀ láti jẹun ọ̀dọ̀ rẹ̀ láti wẹ̀ ọ̀dọ̀ rẹ̀ láti pààrọ̀ aṣọ wa ọ̀dọ̀ rẹ̀ láti sùn nítorí pé kò sí ìyàtọ̀ láàrin ìyáálé àti ìyàwó ìwọ ni fífẹ́ fẹ́ àwọn méjèèjì pẹ́ síra hmm. là ń fẹ́ nìkan tá ìdí nu tó fi lọ fẹ́ nìkejì kò sẹ́ni tí máa sá ìwọ hmm. gan alára náà ti sá nítorí pé ńjọ́ tí wọ́n náà fẹ́ yàálé bóò ló ṣe wà hmm. sí òní tó tó fẹ́ yà ó hmm. torí ẹ̀ a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run torí pé wa wa ó lẹ́nìkẹ́ni tó bá fi sọ́dọ̀ ẹnìkan ẹnìkan lọ yóò wà lọ́jọ́ lẹ́ni tí dagun Hmm. kọ́nà ẹlẹ́dàá wa kó ṣàánú wa. wọ́n ní ṣé ọ yẹ kí ọkùnrin mùsùlùmí kọ máa gbà bí fáwọn obìnrin tó bá fẹ́ bímọ. àkọ́kọ́ bẹ kò sí rọmọdán kò dá rárá kápọ́kùnrin náà máa gbà bí fóbìnrin kò rárá rárá kò ẹ̀yin náà fi obìnrin tó fẹ́ bímọ sípò ìyàwó yín hmm. kápẹ́ ìyàwó yín fẹ́ lọ́ọ́ ni wọ́n gbọ́ máa jáde nínú rẹ̀ kò káti ẹ̀ má ti sọ̀rọ̀ pófin ẹ̀sìn islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé tí gbogbo èèyàn náà mà kọ́dà àwọn obìnrin gan nítorí wọn mà ní pé àwọn ò lè free kò lè rọrùn fáwọn láti lọ bímọ ayọ̀ ní ìgbà tó bá ti jẹ́ pọ́kùnrin ni ọba gbà bí fáwọn hmm. tí ìbá ṣe pé ọbọ sọwọ pé kó láti fẹ́ sí kò sí bá ń ṣe ni àkókò gbọ́ngbọ́n tá a tún lè ṣe mọ́ hmm. iná lẹ́ẹ̀fì rí tóbìnrin fi sọpasọ̀sẹ̀ sílẹ̀ hmm. ẹni tó ti yẹ tó ti dáa jù òun ni ní pé gbogbo ilé ìwòsàn pátá porongodo níbikíbi láyé ká láwọn obìnrin tá a ti fún ní training tá a ti rè dáadáa hmm. tí wọ́n mọ ìbí gbà tó yẹ pé àwọn ni wọ́n mọ gbà bí yẹn hmm. nígbà tí wọ́n bá gbà bí tán tí ẹni tó bímọ tó bá ti pa lára mọ́ tí gbogbo ẹ bá ti ṣe tó bá wà bùkátà pé kí ẹni tó jẹ́ dókítà ọkùnrin kó rí kó fi kò oògùn tí wọ́n bá gbà bá àbá lóbìnrin tó tún lè ṣe lé ìgbà náà lọ yẹ kọkùnrin ó tó wá rí kí wàá ṣe pé kó wá fẹ̀dí káwájú ọkùnrin kó ń fẹ́ bímọ ká máa sọ pé kí ni bẹ́ńbẹ́ yàdí rẹ fẹ̀dí rẹ ẹgbẹ́rú ọ̀rọ̀ oorun náà. hello ìyá ó ti já hello aleykum salaam wa rahmatulah orúkọ mi sẹrífàtì abdulsalam ní akẹ́kọ̀ọ́ orí Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. bẹ́ẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé mo jókòó mọ gbà láàárọ̀. Hmm aago bíi méje ó kù bí àbọ̀ ṣẹ́jú hmm. bí mo ṣe rí èélà mi nù gbogbogbò ojú sánmà ó dúdú pé wọn láwẹ̀ ń jọ̀ tí mo bá já àbí ìnáwẹ̀. alhamdulilayi tó bá pẹ́rọ àsìkò tá a wà nínú rẹ̀ yìí ni obìnrin ti ń bá ìkẹnuru rẹ̀ bọ̀ látàárọ̀ hmm. ìgbà tí aago méje tí wọ́n á kù ṣẹ́jú márùn-ún sọ ni wọ́n á ṣàkíyèsí wípé nǹkan oṣù ti dé pẹ̀lú ògùn ọlọ́tọ́ akérò àsìkò tá a wà yìí ni ìkẹnu ròyìn lálàáfíà hmm. ẹ sì rú ọjọ́ yẹn kún àwọn ọjọ́ tọ́lọ́run bá fún yín ṣe hmm. ẹ sì rú ọjọ́ yẹn kún àwọn ọjọ́ tọ́lọ́run fún yín ṣe nítorí pé nírú àsìkò tá a wà yìí nìsín ẹ rí i pé nírú àná aago méje ó kù mẹ́fà hmm. ní àsìkò sínú so ó kù ṣẹ́jú mẹ́fà ẹ ti sínú àsìkò sínú yín ti tó hmm. ọwọ́ àkùsẹ́jú márùn-ún ní nǹkan oṣù wáá dé kò sí nǹkan kan tó ṣe ìkẹnu ròyìn. Hmm. hello. hello. Hmm. hello. ìyá. hello. wàhálà. wàhálà ìgbìmọ̀ sàlámù rahmatulah ó kọ́ yín. wàhálà ìgbìmọ̀ sàlámù rahmatulah ó kọ́ yín. kí lorúkọ yín o. Hmm. ọ̀nà wọn jìn díẹ̀. hello. hello. naam kí ló kọ yín o. aisha láti ìyàpò. kí ni ìbéèrè o. ìbéèrè náà ni pé obìnrin tó pè mí sùn tó sọ pé christian lè wà hmm. pé fóònù lè bá wa dìde gbàdúrà nínú àsìkò ìṣe. ìṣe. tó lè dìbò sórí àwọn christian sọ lágbègbè mi níbi táwọn náà sọ bẹ́ẹ̀ tí èmi sì sọ fún wọn pé kò sí ẹnu. ìyá ọlọ́wà àkórúkẹ́ mẹ́sẹ̀ wọn lè bọ́ ṣe sùn yàmù rọ̀mọ́bọ́n náà ẹ̀jẹ̀ ròṣèjà yẹn ni pé tíyẹn bá ti máa ń pẹ̀ hmm. sí hmm. ẹ máa dáhùn tarantí máa bẹ̀sẹ̀ ọlọ́wọ́n bá jẹ́ nu ẹ̀rí pé nínú ẹ̀ṣẹ̀ ńlá bá Hmm. ǹjẹ́ ó mọ̀ nípa ẹnjìníà ọ̀gbọ́dọ̀ dá sí hmm. ẹni tí ó mọ̀ nípa ntọ́jú aláàrẹ̀ ọ̀gbọ́dọ̀ lọ́ọ́ fún ni lábẹ́rẹ́ àbí ọ̀nà ọgbàrá dúró fún un. <laughs> hello. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ yín. abdulkareem ló kọ mi láti abuja. láti abuja kí ni ìbéèrè yín. Hmm. ẹ dákun mo fẹ́ béèrè lórí ọ̀rọ̀ ìdáhùn sí ìsáàbù dáhùn lórí ẹni tó ní kí obìnrin ọkùnrin dẹ́pọ̀ ọmọ gbẹ̀bí fún obìnrin hmm. ṣé situation tó bá ṣe pé hospital yẹn bóyá private hospital yẹn doctor kan náà ló wà mẹ́ ṣé kí àyàn wá kó ń bẹ̀ ni àbí kó rò pé ètò ó ti di dandan lórí ẹ̀ tí wọ́n ti táwọn obìnrin màmá máa fẹ́ máa gbẹ̀bí fúnra wọn lé. sọ àti wọ́yé o. alhamdulilayi ìyàtọ̀ wà láàrin kó jẹ́ pé a ní hospital méjì náà lò. Mm. hospital ẹyọ kan náà la ni mm. ìpalẹ̀mọ́ tó sì wà ń bẹ náà nípa àwọn ọkùnrin nìkan ni wọ́n máa gbẹ̀bí fóbìnrin mm. eléyìí ò yàtọ̀ sí ibi tó yẹ pé àti ní àǹfààní láti ṣẹ̀ṣà yìí tó bá wùwà o lè lọ hospital yìí o lè lọ hospital yìí o sì ti máa situation hospital kọ̀ọ̀kan so eléyìí ò jẹ́ bó ṣe jẹ́ tó bá ti jẹ́ pé kò sọ́nà míì ju èyí tí wọ́n sọ ń lọ so eléyìí kò sí nǹkan tí wọn náà lè ṣe. ẹ lọ́rùn. ìyá ọ̀dà hello. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah kí ló kọ yín o. ìdí àtúnyẹ. láti bo. láti àpàkì. láti àpàkì kí ni ìbéèrè yín. ìbéèrè mi tí mo fẹ́ béèrè ni pé ọkọ mi ìyàwó méjì lónìí nígbà tí ọkọ gbádùn agbéwálé láti north so nígbà tá a délé ọkùnrin ìyá ṣàgbádùn díẹ̀díẹ̀ ìyàwó ìwà kó jáde hmm. ó sì ń wá ilé wọn lórí mo sì wà nínú ilé so làlórí tí wá ní lẹ́nu jọ́ ìmọ̀ so agbára mi ò sì ka kò sówó mi mo wá wá sí mi ní bíbí hmm. láti wá ẹsẹ̀ ni mm-hmm. tó kò sówó lọ́wọ́ òun tó wọ́n wá ní kí àwọn mi kọ́ padà wá sílé tó ráwà la nílé yẹn mo sì bọ́ ọkọ bẹ́ẹ̀ sọ̀kọ̀ ìyàwó rẹ̀ olóòrùn kọ yẹ ìyàwó sọ̀kọ̀ ọkọ olóòrùn kọ wá mọ̀ tọ́jú wọn àlàáfíà ò sì fún un mo ti mọ fẹ́ bẹ̀rẹ̀ lórí yẹn kò sì wá sílé. alhamdulilayi ẹ n tẹ́ ẹ sẹ́yìn kan tó dáa ni bẹ́ẹ̀ náà ló sì yẹ kí àwọn obìnrin gidi kún rí sọ́kọ wọn. Hmm. ẹ̀yin ò lọ́wọ́ sí sísá tí ìyàwó lẹ́yìn yín tó fi sá kò lé hmm. ẹ̀yin tó ń gba gbogbo ìyànjú láti pe àkíyèsí rẹ̀ pé kó padà sọ́dọ̀ ọkọ rẹ̀ hmm. ẹ̀ tí wọ́n á wádìí lọ́dọ̀ ọkọ tí wọ́n ti kọ́ lẹ̀ ni wọ́n láwọn kọ́ lẹ̀ ẹ̀yin tó ń bá sánà bí ó ṣe padà sílé ọlọ́run san ilẹ̀ rẹ̀ àwọn àǹfẹ̀lẹ́ yìí pàkíyèsí àwọn obìnrin wípé téèyàn bá jẹ́ ìyàwó ẹnìkan ẹ̀yin ẹ̀yin sá fún ọ ó dùn èèyàn gbọ́dọ̀ sá fún hmm. ọkàn èèyàn gbọ́dọ̀ sá fún hmm. nítorí pé eléyìí lọkọ tiẹ̀ hmm. kò sí ní tọkàn pẹ̀lú ọkùnrin mi ọkọ tiẹ̀ lọkọ tiẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tí máa ń hurú wa pé àdánwò dé sọ́kọ bí àárẹ̀ bí àìlera ara wọn sá fọ́kọ tá a máa fi gbọ́ pé ọkọ ń kú òun làkọ́kọ́ ẹni tí ọkọ máa gbé bòrùn bọ̀. Hmm tí a máa ṣe subhanallah hmm. gba visa nù hmm. visa tí ó wọlé hmm. so that tó bá ti lè rí visa ń lò wọlé automatically yóò sọ pé òun jókòó láti sopó wọ́n yóò ṣe sopó ẹni tó yẹ pé ìwọ òṣojú rẹ̀ àwọn afẹ́ sẹ́yìn àwọn dájú pé ó ń jàǹbá lélẹ́yìn ó ti rí i pé nǹkan bẹ tó náà yẹ kó wọn jogún so irú eléyìí ó ń jàǹbá ni wọn ìyàwó tí ó jẹ́ ìyàwó gidi ìyàwó yẹn wọ́n yẹn sáfọkọ̀ ó dùn àbọ̀ kan ọ̀gbọ́dọ̀ sá fọ́kọ rẹ̀ mm. gẹ́gẹ́ bí ọkọ gidi náà ọ̀gbọ́dọ̀ ṣe sá fún ìyàwó rẹ̀ mm. ó dùn àbọ̀ kan ọ̀gbọ́dọ̀ sá fún ìyàwó rẹ̀ mm. ó tún bẹ nínú àwọn àṣà burúkú eléyìí táwọn èèyàn máa ń ṣe adúpẹ́ fọlọ́n pé kò wọ́pọ̀ tiwa òun náà ní pé bí ìyàwó yẹn tó bá gbádùn ìyàwó wa ni tí ìyàwó bá wá ń sáré angana angana so wọ́n bá dá padà sílé àwọn òbí rẹ̀ wọ́n á máa pòwe kówe kan pé tìdí bá bàjẹ́ kò ní í dà àwọn Hmm. nígbà tí ó bàjẹ́ ńkọ ibi ìwọ ọmọ àti jẹ̀gbádùn rẹ̀ nígbà tí ó bàjẹ́ nígbà tó wá bàjẹ́ tán ó wá nítorí ìdìní ọ̀dà hmm. ṣé wọ́n fi òun ránṣẹ́ sí ọ gẹ́gẹ́ bí nǹkan èlò ni pé tó bá wúlò máa lò àmọ́ tó bá ti ti pọ́ mẹ́hẹ̀ tí ó ránṣẹ́ padà sí wa ká túnbọ̀ tún ṣe ká dá padà. aláìrẹ̀dẹ̀mọ̀ ọ̀lẹ́ka ẹ̀nàhùn mọ̀bẹ̀rẹ̀fọ́n lè yẹ́wò mi nàá bí yẹ Mm. sẹ́yìn náà ń fẹ́ irú rẹ̀ kó ṣẹlẹ̀ sọ́mọ yín tẹ́ ń fi ń fi tí ò dá lọ́mọ lọ́mọ. hello. hello salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ó kọ yín o. ọ̀gbìn àlọ́ ọkọ̀ mi. láti wo. láti London àti nìkan. naam kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí èèyàn bá fẹ́ ṣe ìjàmbá. Hmm tí ó dẹ̀ jẹ́ pé kò sí obìnrin tó lè ṣèjámọ̀ yẹn fún ẹni yẹn hmm. ṣé ọkùnrin lè ṣèjámọ̀ yẹn fún ẹni yẹn àmì dẹ́n rúkìá náà tí kò bá sí obìnrin tó lè ṣe rúkìá hmm. fún obìnrin míì hmm. tó jẹ́ ọkùnrin àgàgà ní ìlú táwọn ìlú bẹ̀rẹ̀ lọ. ṣé ọkùnrin yẹn lè ṣe dúkìá yẹn ó lè ṣe fún obìnrin yẹn àbí kò lè ṣe àṣekútù yà ni ṣé wọ́n máa òun ni tó máa ń fún yàn mú pé pé ọba tí kò rà nǹkan nìyẹn pé kéèyàn mú àti ọ̀ọ̀lì olùbọ̀ kéèyàn lò kéèyàn wọ́n á kí kò rà nǹkan ṣé ó tọ̀nà àbí kò tọ̀nà. naam aleykum salaam. alhamdulilayi ọkọ ni pété ẹ̀ bá fẹ́ ṣe hijama dídé go. naam. so wọn ní obìnrin ló fẹ́ ṣe hmm. àwọn arábìnrin tó máa ṣe ọkùnrin nìkan ló máa ṣe. Hmm báwo láti ṣe ṣe ọ̀nà ń bẹ lábẹ́ ìtọ́jú aláàrẹ̀ eléyìí tó yẹ kóbìnrin ọ̀sẹ̀ fóbìnrin hmm. tá a bá róbìnrin tó máa ń parí hmm. àrùn róbìnrin tó máa ń parí a sì mọ̀ pé olùtọ́jú yìí aláàrẹ̀ yìí ń bùkátà rẹ̀ hmm. nítorí kí n tẹ́ ń ṣe kó lè bá a kó ń bẹ̀ bí ọba tiẹ̀ kó tán kó dínkù kó dàbí ẹni pé nǹkan yẹn ò mọ rárá rí so tó bá ti ṣẹlẹ̀ báwọn nǹkan tá a ṣe náà ni pé ọkùnrin tí ó ṣe fún àwọn àyè ibi tó ti fẹ́ ṣe hijama yẹn fún á ti mà so ọwọ́ bẹ́yẹn àti bẹ̀yẹn àti bẹ̀yẹn àwọn àyè tó bá tọ́ka sí o hmm. òun náà nìkan ni wọ́n máa sí fún ọkùnrin yẹn nígbà tí ọba ti dégò fún hmm. kò wá ní jẹ́ kóbìnrin lásán ni ó wà ń bẹ̀. nítorí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́kùnrin kan àtòbìnrin kan tájọ jájòjì síra wọn wọn ò ní wà lábẹ́ òrùlé kan hmm. àti kí ṣètò ọmọ oṣù kẹta wọn. so nǹkan tí ò dán ṣẹlẹ̀ torí ẹ̀ ẹlòmíràn wà ń bẹ̀. kí ẹlòmíràn bá wà ń bẹ̀ ṣètọ́ni tí máa jẹ́ kéèyàn rorò kúrò tíde yẹn máa lé lékulè kò ní ráyè hmm. ọkùnrin yẹn yóò lè concentrate lórí nǹkan kan ní kó wá sí hmm. so yóò sì ṣe yóò kó mbẹ hmm. so eléyìí ó pàtàkì ẹlẹ́ẹ̀kejì tó máa fẹ́ ṣe rúkìá náà ó mm. pàtàkì mm. tí àbá ti róbìnrin tó lè ṣe obìnrin ọ̀gbọ́dọ̀ dánìkan wà pẹ̀lú ẹni tó ṣe rúkìá fún tó ń jọkùnrin mm. so wọ́n wà mẹ́ nítorí pé ńgbà míì tó máa ń ṣe rúkìá lọ pàápàá jùlọ tó bá gbé àlùjánu lọ fọwọ́ ba ẹni tá à ń ṣe rúkìá fún ó lè ṣe é ṣe kó jẹ́ kó tú aṣọ lára pẹ̀rẹ̀ ó sì ṣe é ṣe kó jẹ́ pé ó ń gbára dálẹ̀ so gbogbo aṣọ tó wà lára rẹ̀ ó tú dànù so nǹkan àdàrò pé ọ̀sẹ̀ lẹ̀ ẹni tí ń ṣe rúkìá jẹ hmm. so fìtínà lè ṣẹlẹ̀ ń bẹ̀ hmm. torí àwọn fámìlì obìnrin yẹn àwọn alásùnmọ́ rẹ̀ wọ́n wà pẹ̀lú ẹ̀ àwọn ni ó dì í mú ní gbogbo ìgbà tó ń ṣe rúkìá yẹn fún hmm. àwọn ò ní fi àyè sílẹ̀ fún pé kí aṣọ sí kúrò lára irú obìnrin bẹ́ẹ̀ tí ó fi jẹ́ kí wọ́n ṣe rúkìá yẹn lálàáfíà àbúrò ọ̀sẹ̀lẹ̀. wọ́n ní àwọn omi kan wà àti bí àwọn òróró òróró hmm. tó kí wọ́n lè fún àwọn pé káwọn lò lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe rúkúyà tán hmm. so bóyá omi tí wọ́n pè ní khal hmm. khal omi kan so bẹ́ẹ̀ náà ni zaitu zaitun so òróró zaitun olive oil so wọ́n lè kíkà lò ó sì lè jẹ́ pé òróró habatu sauda so gbogbo eléyìí kò sí ní tọ́ta kò fi ẹ̀sìn ọlọ́run ọba nínú rẹ̀ so tó bá kù ni wọ́n bá fún yín kì í ṣe omi mi o. <laughs> náà á ní kẹ́ ẹ máa lò báyìí báyìí báyìí à ń bẹ lọ kọ́ làwọn bá kó jẹ́ kó ṣe iṣẹ́ fún nǹkan tí máa ń ṣe yín. bákan náà omi kan sì tún wà tó yẹ pé wọ́n lè fún yín pé wáyà irú àwọn omi yìí o wọ́n ṣe pé máa ń lé àlìjánu kúrò lára èèyàn. Hmm. so tó yẹ kí wọ́n ti ṣe wá international level èsì hmm. pé ìtàn ìrọ̀ lábẹ́lé ìtàn ìporúkọ àlìjánu kan sí. Hmm. so irú eléyìí torí pé ẹ lè fàlìjánu lé àlìjánu. bẹ́ẹ̀ bá fàlìjánu lé àlìjánu sọ́jọ́ ni. torí tó bá tún yá tún padà bọ̀. padà bọ̀. naam. naam hello. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatu wo kọ́ yín. orúkọ mi ni abdulfatah. láti wo. láti rẹ̀. naam kí ni ìbéèrè yín. naam láti àwọn ọdọ sọ̀rọ̀. ìbéèrè mi ni kí wọ́n ń gbé ní àwọn ẹ̀ka wọ̀nyí.

tó ń ti pé ojú òpó yẹn ò já gerege ìbéèrè wọn tí mo gbọ́ yín níwọ̀nba oníyàn ni pé báwọn ṣe wà ní ilé òkèèrè lọ́hùn tí ọdún idil fitri tó ìsúnmọ́ ǹjẹ́ àwọn lè fi owó ránṣẹ́ sí àwọn èèyàn wọn nílé pé kàn fi báwọn ra nǹkan tí wọ́n fi yọ zakatul fitri. ok alhamdulilayi bẹ́ẹ̀ ni ẹ lè fi owó ránṣẹ́ sílé tí wọ́n fi ra tí wọ́n fi bá yín yọ zakatul fitri hmm. tó bá fi hàn lọ́wọ́ ó dá lórí pé oúnjẹ láfi yọ kè sówó hmm. oúnjẹ náà láfi yọ kè sówó hmm. àti wọn gbé ráìsì ránṣẹ́ láti Amẹ́ríkà àti gbẹwà ránṣẹ́ láti London hmm. àti gbé àgbàdo ránṣẹ́ láti Malaysia kò lè rọrùn torí ẹni tó wà ń lé ẹ̀yin ò fowó ránṣẹ́ sí pé kọ́ bá yín ra ní tó ṣe déédéé tí yóò jẹ́ zakatul fẹ́tọ̀rì fún yín kó gbé fáláìní ló ń jẹ. tí owó yìí bá wá ṣẹ́kù lápèjúwe kó bùn àwọn aláìní hmm. àmọ́ kìí ṣe zakatul fitri ní ẹ̀bùn owó yẹn o hmm. ẹ̀bùn lásán sàrà lásán sọ́dàkọ̀ hmm. sọkò sí nǹkan tó burú nínú eléyìí eléyìí sì pàtàkì nítorí pé àwọn lómi wa téèyàn bá débẹ̀ láyé ẹ̀ máa wá ní tẹ́fún ní zakatul fitri ẹ̀ lè má rí sọ̀rọ̀ àwọn máa gbé ká ó sì lásìkò torí ẹ̀ tẹ́ bá mọ ọ̀nà tí owó yẹn fi lè dé ibi tí wọ́n ti bùkátà rẹ̀ tí wọ́n fi ránjẹ gbé fáláìní hmm. so ẹ tètè ṣe bẹ́ẹ̀. naam ṣé lábẹ́ ìbéèrè oníbéèrè tí yẹn bá wá fi oúnjẹ tó ṣe jẹ fi yọ zakatul fitri tán ṣé èèyàn tó lè fowó lé lórí fún wa. rárá o rárá o torí dábàá ti sílẹ̀kùn eléyìn yóò di oúnjẹ lásán tó máa sọ̀gbọ́n pé wọ́n tún ní wọ́n máa fún wa lówó ni. Hmm. naam naam. hello. wa aleykum rahmatulahi wa barakatuhu. o kọ́ yìí orúkọ mi ni ọmọ ọba aṣáájú lókùnmọ́ olóko ládòkèdè ìlú mẹ́ta. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ní ìjẹta hmm. dókítà sọ ọ̀rọ̀ bá ọ̀nà tí yẹn lè gbà fẹ́yàwó. Hmm. bí èèyàn lè fẹ́ lẹ́sìn mìíràn tó gbé ìyàwó jẹ́ wọn tẹ̀sìn tiẹ̀ tí èèyàn mọ tẹ̀sìn oṣù yéèyàn. ọ kí èèyàn máa lóun kan wòlíyàn lè wò ní nǹkan àmúyẹ lára obìnrin tí èèyàn lè wo ìfẹ́ àbówó ìyọlẹ́sìn kìkì yẹn láti fẹ́ bákan náà téèyàn bá wa fẹ́ ọ̀nà wo yẹn gbà tọ́rú ọmọ sí obìnrin bẹ́ẹ̀ bá bí fún yàn tó rárí láwùjọ wa pé ìyá ọ̀sọ̀ ọmọ tiẹ̀ ló kọ bàbá náà sọ ló kọ nígbà wo yẹn gbé lórí èyí àwọn kan wà yìí. ọ̀dà alhamdulilayi ìbéèrè tẹ́ ṣe ó pàtàkì nàgbà pé ọ̀dà ṣebí islam sọ pé tá a bá fẹ́ mùsùlùmí ẹ̀sìn rẹ̀ ní ká hmm. tá a bá fẹ́ fẹ́ ni kí èsì mùsùlùmí kí ni ká wò ní tó bá wù yín kẹ́ so àmọ́ tí islam wò ní pé ẹ̀yin lẹ́jẹ̀rẹ̀ islam ló ní àlékún bẹ̀ yẹn hmm. nítorí tó bá bímọ ọmọ jẹ́ mùsùlùmí hmm. eléyìí ti dáhùn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n bá yín sọmọ lórúkọ tí èsì ti islam. ká mọ bí ìpè kan sí kó tó di pé a mọ̀ sí bẹ́ẹ̀ tàtà pínṣẹ̀ kúrò ní orí ètò tí a pè ní alefik fidin ẹ lọ́wọ́. àwọn àlejò. wàhálà ẹni bá kọlu ìyàwó ẹ nínú Ramadan lọ́sẹ̀ àwẹ̀ hmm. nínú ìdájọ́ rẹ̀. tó alhamdulilayi ẹnikẹ́ni tó bá file báyàwó rẹ̀ lò lọ́sàn Ramadan ó ti dáràn o hmm. ọ̀ràn yẹn ń sin bùkátà kọ̀tàn hmm. àkọ́kọ́ sanjọ́ yẹn padà lẹ́yìn Ramadan lẹ́yìn rẹ̀ ọ wá ṣe ìtaràn ìtaràn yẹn nukọ bọ́kùn lọ́rùn ẹrú ọ̀rẹ́ rútọ́ bọ́kùn lọ́rùn rẹ̀ ó ṣe ṣe àmú oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tí ọ̀gbọ́dọ̀ tà sí ó lè ṣe ìgbà náà lọ́kàn kọ́ bọ́ aláìní ọgọ́ta ẹnìkọ̀ọ̀kan wọn gba múdù méjì méjì irú òṣùwọ̀n tá a máa fi yọ zakato fẹ́tìrì yẹn oníkálukọ́ gba múdù méjì méjì méjì wọ́n fi pé ọgọ́ta hmm. sixty hmm. ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ọ̀dà ẹ lọ́wọ́. sàmà ìkan. wàhálà sàlámù wàhálà ọgọ́ yìí. náà abdulaziz láti ìyá bẹ́bẹ̀. kí ni ìbéèrè yín. mọ̀ ìbéèrè wa náà ni pé alúgbẹ́ká béèrè pé bí ẹnìjọ́ mẹ́ta àwọn gbọ́ àwọn programs lórí rédíò lóríṣiríṣi so ìbéèrè ibi tí ẹ lọ yẹn ẹ má wulẹ̀ ṣe yọnu àwọn ìgbésẹ̀ tí oúnjẹ gbígbé oúnjẹ gbígbé náà ni lórí ẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ẹni tí wọ́n ti ń dáhùn àwọn ìbéèrè ọlọ́lọ́kan ọ̀jọ̀kan wọn náà ni Sheikh Dr. sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ tó ń ti àbú àmìnà tí wọ́n dìjọ́ kọ́ wọ́nìwá àti afa Ismail jazakumullahu khairan jaza ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kó san lẹ́sùn lórí láyé bí àti ní ọ̀la gbèǹde ẹlẹ́kẹ́yàmọ̀ ọ̀làbìnrin bello òǹlọ́kọ tèmi títí ọ̀la òde tàtún pàdé padà lórí ètò yìí ni fún ayíkó sálámù aleykum rahmatulahi wa barakatuhu. ọ̀gbìn ọ̀gbìn